ọ̀bàrà tútù pẹ́pẹ́ adé abọ́nsẹ́ tí sọmọ òrìṣà wọ́n ní aṣọ́ra nítorí ewu ara rẹ̀. alẹ́ lẹ́wọ̀n ò gbọ́ poroporo orí odó ọ̀gàngán òrùsọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ ọbẹ̀. ǹjẹ́ ó ṣeé ṣe kí èmi ọba adéníyì kí n ṣe orò fún ọmọ tí ìṣọmọ mi. bó ṣe wà á lásán ọjà kan mọ bóyá ń lọ jẹ́ mi máa rìn síbi tí máa tẹ̀ síbi tí máa jẹ síbi tí máa lò sí. yọ ẹrù lè dé olúwa fi ẹrù jọ gangan kí ṣẹlẹ̀. ẹ pẹ̀lẹ́ ọmọ nìsàn torí ẹsùn ẹ̀yìn bí òkú etílé. kò ní yẹ fún yín lóòró yóò yẹ fún yín níbu. èmi à ó bọ́ sépè o. òbí ní kú òun ilé wa dúró síta ṣé ògbọ́n tí bàbá yẹn wù. orí orí ìyà olóògbé wáyé kò sí bó o ṣe kàwé títí títí títí tó ó máa padà ṣòfò gbẹ̀yìn ayé ẹ̀ ni. mo lè ṣe máa rún òkú ah, inú mi ò lè dùn bí kò jókòó. I can't find my Bible. Me, read Bible me. I know who stole it. Who stole it? Kí ni kò mí nínú ààfin yìí? Ṣọ́mọ yín ni mí ni àbẹ̀rù yín. Ọmọ ọwọ́ kò máa ní kú lójú ọwọ́. Ọmọ ẹsẹ̀ o kò máa ní kú o. Àní ọmọ ọwọ́. àṣàbí onílẹ̀kẹ̀ àṣàbí onílẹ̀kẹ̀ ọlá ìlẹ̀kẹ̀ yìí ń dán ni. ilẹ̀ ọmọ kú lódò kú lómìlómì àṣàbí orí àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bí igba ẹnu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. lábẹ́ ẹ̀ orí ló kú dá ẹni fọmọ wọ ọmọ ẹ̀ yóò lùkàn pa. ilé ọmọ kú lódò kú lómelómi aṣọ àbí orí àrán ilé oníwà tútù àbínú funfun bẹ́ẹ̀ gba ẹ̀wọ̀n aṣọ àbí mi. àbàìmọ̀ òròmọdìyẹ yìí ó mọ̀ ṣá ìyá tó bẹ̀ ṣe bóun ló mọ̀ wòde ẹ má fi bá ṣeré o Ifá kọjá ní àrùn rẹ̀ fẹ́ agbọ́n bí ayé kọ́ wa àṣà bí lẹ́nu. lódò kú lómelómi àṣàbí òré àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bí ìgbà ẹnu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọn ilẹ̀kẹ̀ ọlá ilẹ̀kẹ̀ yìí ń dàn gbẹrin ni ilẹ̀ ọmọ kú lódò kú lómelómi àṣàbí òré àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bí ìgbà ẹnu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. ẹni fọmọ wọmọ yóò lù kan pa o. mo kí yín o ẹ̀yin ìgbìmọ̀ye kábíyèsí ẹ kú iṣẹ́ ìlú ìlú yìí ò ní túmọ̀ wa lórí. àṣẹ o. àtìgbà tí mi ti joyè àdúrà tí mo gbà ni pé kí ló máa tùbà kí ló máa tùṣẹ. àwa dúpẹ́ fílẹ̀ dùà adúpẹ́ fáwọn alálẹ̀ ẹlẹ̀ hmm. tí wọ́n ń bá wa ṣe tí sì ń júṣe tó dẹ̀ ń júṣe ọlá yín náà ni ọlá yín ni nǹkan kan ni mo wá fẹ́ pàkíyèsí yín sí tọrọ ní ọwọ́ ọ̀gbọ́dọ̀ pẹ́ ní sáà kéékèé onílẹ̀kẹ́ ti gbésẹ̀ náà tọjọ́ bíi mélòó kan ẹ lè mọ̀ pé mo bá ti ń pẹ́ jù tá a jẹ onílẹ̀kẹ̀ míì èèmọ̀ tó lè ṣẹlẹ̀ láàrin. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. torí ẹ̀ mo ṣe wá pè mí pé àsìkò ah, tèmi ò gbọ́dọ̀ bàjẹ́ ẹ tètè gbígbèsè ìjẹ́ wa kàn ṣe. kábíyèsí o kábíyèsí o kàdé pẹ̀lú kí bàtà pẹ́lẹ́sẹ̀ mo kí ẹ̀yin olóye ọwọ́ ìpẹ́nísà kéèké omi gbóná ìpẹ́lẹ́nu ah, gbogbo wa la mọ̀ wípé tó lẹ́kẹ̀ẹ́ ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ ló ká fi onílẹ̀kẹ̀ míì jẹ́ torí bí kábíyèsí ṣe wáyé ìgbà wọn tù á lára. bẹ́ẹ̀ni kúlà yín náà ni o. ẹ ẹ ẹ ẹ kábíyèsí fún mi láago yìí. aṣọ mọ́ọ̀dé. ọmọ fẹ́mi náà ni ọmọ wa fẹ́mi náà ni. Àbí náà ó gbà ó gbà. Ọ̀dẹ̀ wúlẹ̀ ọ̀dẹ̀ náà. Kábíyèsí àgbè ìgbésẹ̀. Pápápá bá a ṣe fi onílẹ̀kẹ̀ méje kí n kàn kó mi má ti ẹ̀yìn ọ̀gbẹ́ lẹ́nu. Kò sẹ́ni tó mọ̀ tí yóò mọ̀ pé ẹni tí ń sìgbà ló lọ́ọ̀nù tẹ́rí gbogbo wa la ti mọ̀ yìí pé tí ìdílé kan bá ti gbéṣẹ̀ ìdílé míì tí ó tún kàn gbogbo wa la ti mọ̀ kò sẹ́ni tí yóò mọ̀ nínú àwa tá a jókòó pé ìdílé Akínwándé ló kàn àbí àbí mo gbúrọ́ ẹ̀yin ò ní ká ṣètò ẹ̀. ẹ kílẹ̀ wá tún dúró nígbà tẹ́ ti bàbá Akínwándé ni. ẹ má jẹ́ ó pẹ́ ìyẹn ò ṣòro èmi á mọ bí mo ṣe máa lọ ìdílé akínwáńdé toró lórí ẹbí wọn ọ̀rẹ́ lèmi àti ẹ ọ̀rọ̀ wa jọ yíra wa máa lọ bá sọ̀rọ̀ kọkọ mú mi. ìdílé akíbọ̀tẹ̀ olójẹ níjẹta akínṣemọ akíbọ̀tọ̀ olójẹ lọ́wọ́ báyìí akínwáńdé lọ́kàn lọ́kàn báyìí lẹ́yìn akínwáńdé ilé ọlọ́gẹ̀dẹ̀. Ah! ẹyẹ takiwa dé yẹ nínú otu bá nínú otu bá. àmọ́ lọ kábọ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n òkúrò yín mọ̀ ọ̀rọ̀ rẹ̀ tí mo ní ẹ̀ yà mí ní kankan mi ò gbọ́ kankan mọ́. ṣé o ti fẹ́ bẹ̀rẹ̀. ó ti yá wá ti yé gbó ti yọ rẹ̀. kọ̀kan yóò kọ̀kan yóò akàjọ́ kọ̀kan yóò. ọ̀tún yáwóyáwó náà pọ̀ ìdájọ́ wà fúnra ẹ̀mí àbàtà ni mọ́dọ̀ sọ. kábíyèsí bàbá ọmọ ní mọ́mọ́ yan. àwa lọ jíṣẹ́ tẹ ẹran wa. ìlú yóò ní bàjẹ́ ìlú yóò ní bàjẹ́. two fifty. irọ́ o wá sọ tiẹ̀ ni o ó ká dùn pẹ̀lú tiẹ̀. ìyá wa ẹ jèrè ojú òní tì í ẹ máa máa ṣe. Hmm. bàbá olóyè eh, ẹgbàá yìí àwọn bàbá tó gbé a hmm. wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ ẹ sì ti tọ́ bó ṣe yẹ kẹ́ ẹ tọ́ ẹ gbọ́ ẹ ti tọ́ bó ṣe yẹ kí ẹ tọ́ sẹ́rí hmm. bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi kí mo dàgbà jù nínú agboolé wa hmm. àmọ́ nílẹ̀ tòní tọ́mọ́ èmi ló lórí ẹbí ǹdẹ́ bá sì sọ abẹ́gẹ́. àwa yìí lájọ nílùú a sì gbọ́dọ̀ yóò bàjẹ́ ah. kó máa bàjẹ́ lè ṣe wá sẹ́rí níta ẹ̀ bá wá yìí ó ní tèmi náà ó ṣe ó ní àwọn ètò kan tèmi náà gbọ́dọ̀ ṣe kí n tó lè ṣe kí n tó lè jẹ́ ẹ̀yìn ní hó ẹ gbọ́ ẹ wà fún mi nígbà díẹ̀ kí n fi ṣe àwọn ètò yìí kó lè gún. ìjọ mélòó láwà fún yín dàgbà yìí lásìkò òdó dẹnìkan mọ́. kì í ṣe ń tọ́gbọ́dọ̀ pẹ́ náà títí ọ̀túnla ẹ ti gbé sí i títí ọ̀túnla ẹ ti gbé tán. ó dé tán hmm. yóò á dà fún yín. àṣẹ o yọ yẹ yín kò ní yẹ yín lẹ̀ ẹ rí ẹ ti ń yan látijọ́ yìí ẹ ti ń yan látijọ́ yìí ẹ ń yan ọ̀gbẹ́ni ẹ yan jóná yọ mọ ojúṣe fún yín. ilẹ̀ tuntun lànà ó mọ tán torí mo mọ̀ wípé ẹ̀yin náà ní jẹ́ kí ìlú yìí bàjẹ́ kó lè dùn gangan òun lẹ́yìn náà wà lẹ́yìn ṣe é sì mọ̀ pé bílẹ̀kẹ̀ yìí bá fi lè wọ ọ̀dọ̀ wa padà hmm gbogbo ẹ̀ á máa dùn á máa á gbà mí tí o lè sí wàhálà gbogbo alájọmọ ọ̀ka gbogbo alájọ má gbádá yín èmi náà mọ ọ̀ka mọ ọ̀ka rírì ìlẹ̀kẹ̀ a sì mọ rírì ẹni tí yóò di ìyá ìlẹ̀kẹ̀ kan mo ṣàkíyèsí kínní kan ó dàbí ẹni pé tí ewé bá pẹ́ lára ọ̀sẹ̀ yìí mọ̀ ọ̀dọ̀ ṣe jù. bó ti rí rẹ láti ọdún tẹ ẹ ti jọjọ ẹ mọ̀ ti ń jọra yìí. lọ́ọ̀bù bá kú o lè sí ìṣèlóde lẹ́yìn ẹ̀ lọ́sọ̀ọ́ mẹ́rin ọmọ ni ọmọ ni ṣe lédè lẹ́yìn ẹ̀. ò bákan náà ni ọ ńlọbọ ṣe sórí o ibi pẹlẹbẹ náà ni ọ̀bẹ múlélẹ̀ àwọn alálẹ̀ takú wọ́n ní àṣàbí dandan ló gbọ́dọ̀ rèé múlẹ̀kẹ̀ wá. àṣàbí. bẹ́ẹ̀ ni. ẹ ẹ ọ̀dà kò burú ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní ẹ ní bí. Bi ẹrù bá kọ òkè tó kọ ilẹ̀ ó níbi kan àtúngbé kà. àwọn àgbà sọ bẹ́ẹ̀. àtúntò náà ni. ìbú ni ó sì á yá. aládé méjì lèmi ọlọ́ọ̀bá hmm. ládé méjì mi ládé méjì mi lọ́ọ̀bá. kí n tiẹ̀ ń gba ìwọ̀ ń bẹ ní ah. iye ayé. ṣèbí ládé méjì ló bí. ẹ ládé méjì ló bí. ọmọ ládé méjì ni àṣàbí. ló bí. Ah. ṣèbí kí ni ló bí fún. ṣèbí tó wá láti. lálóńgbé. ọmọ oh, um, kòbókòbó òun. Ah, ah, ah. ọmọ kòbókòbó òun ló bí. ló bí. ọmọ ayánmírín eh, òun. ló bí ló ń gbà náà wo eh, o eh, o. kò sí nílá. Hmm? kíní oní aláàmù tí mo se o ọ mo ti délé ìwọ̀n tẹ́lẹ̀. ẹ ẹ tabo ni mo rántí akọlẹ léyìí. adarí mọ àjàyà. ọ̀pọ̀lọ́ náà ṣe ètò ọlọ́pọ̀lọ́ náà pẹ́lẹ̀. àmọ̀jẹ́ lọ́jọ́ mi àmọ̀jẹ́ lọ́jọ́ mi. àbọ̀ kúkú mu àgbo onídìí. ẹja ká ṣe lọ́jọ́ mi. èrè yìí ọ̀làdì méjì wọ́n rí làdì méjì wọ́n rí làdì méjì. àṣàbí onílẹ̀kẹ̀ àṣàbí onílẹ̀kẹ̀ ọlá ìlẹ̀kẹ̀ yìí ń dán obìnrin ni. ilé ọmọ kú lódò kú lómìlómì àṣàbí orí àrán ilé oníwà tútù àbínú funfun bèrè gba ẹnu. àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. ẹni fọmọ wọmọ yóò lù kan pa. àṣàbí kọjá abẹ́ ẹ̀ orí ló kú dá ẹni bọ̀ mọ́. ẹ̀gá ọ̀la ẹ̀lẹ́ o ó bá bòye ẹ̀pẹ̀lẹ́ bàbá rẹ̀ á bí. gbáyé o. àmín. a dà fún yín. àmín. ẹ gbáyé o. àmín. ojú ò tì yín. Ah, ṣáàtì kọ. Ah, everybody is available. Uh, are you with your sense at all? wọ́n wà sá. mo ń bèrè ọmọ mi lọ́wọ́ ẹ pé ṣó wà ló sọ pé everybody is available. ẹgbẹ́ ti yí sí àṣàǹtì ìbẹ́lúlé gbogbo rẹ̀ adàlà mi ṣe dáadáa. làákàyè ń kúrò sí lójoojúmọ́ ni kí ni problem ẹ̀ náà. jẹ́ kó rí ẹ̀ kó pé dáadáa ṣùgbọ́n. ṣé bí làwa bí làwa ni. má má bá wọn mọ ẹ sọ̀rọ̀ jù torí wọn bá gbé wọn ní màṣọ́dá. Ah, ọ̀rọ̀ lẹ́sọ̀ orí eléyìí ti pèsè eléyìí òun kò gbádùn ẹ̀rọ nǹkan ọ̀sẹ̀ màṣọ́dá ẹ kú ìjókòó. bọ́lá máa yá sọlá fẹ́ mi. àdúgbò sá kí ni ẹ fẹ́ jẹ kí lè fẹ́ mi sí. Um, for now mi ò tí mi ò tí fẹ́ jẹ bọ́kà mi mú kankan. àbí bọ̀dá ṣe máa. sọ àwọn náà ti rẹ̀ dé. ọ̀gá ẹ̀ kọ́. ẹ̀ wọ́n sùn sà. ah lóde kí wọ́n lọ jí. ó ń sùn lọ́wọ́. Ah, bẹ́ẹ̀ ni sà. ìyẹn wà lédè ọ̀rọ̀ kí ló fi lé. tó bá ti ń sùn báyìí mi ò fẹ́ jí rárá kò láìkí rárá ah. <laughs> yes kò fẹ́ láti kékeré ẹ̀ báyìí ni mo dẹ̀ ti mọ̀ mọ̀. ó lọ jì wí fún ní bàbá dé láti abúlé bàbá ó dé láti abúlé ah. bàbá dé. ẹ má bínú sá mi ò lè jẹun sá. kí ló dé. ìkejì ẹ ń kọ́. Ah, òun ló bá pẹ̀lú wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé tí ọ̀gá bá ń sùn tán bá yí báyìí wọ́n gbọ́dọ̀ rí náà ah. tán bá yí sẹ́gbẹ̀ẹ́ òsì báyìí wọ́n gbọ́dọ̀ rí náà kò sí wọn bàbá yàn lẹ́gbẹ̀ẹ́ wọn wàhálà ní sá. <laughs> ok ọmọ ọkọ tí ẹ máa ṣe padà. By step by step. jẹun mm-hmm. mo try. ẹ bá yọ kó ní tì ẹ ní tẹ ẹ ṣe ọ láti méjì sá ní agbéládé yìí o ilé ọmọ yẹn rèé o. ọkọ sọ ọkọ sọ. ilé ọmọ yẹn rèé o. ẹ má fàgbọ́ lọ mí ọlọ́yà ni níyà mi àǹfààní yìí. Ah, ah. lórí àdúgbò yìí. irọ́ ni. ilé ló kéré jù náà. Ah, ó kọ bí wàtá kó tẹ ká ní kí ni o fi wọlé náà. lẹ́nu mi ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n ṣe nǹkan tí màá ṣe jàre. olóṣù kan nínú ìwà. ìkan ló tún lọ dáwọ́ níbi estate báyìí tó lómi ni ṣé lè àmọ́ gbà tó ṣàlàyé fún mi pé ó jẹ àjẹ lálẹ́ ni. ikú ò ní pa ikú ò ní pa. popsi madame wà láràùnd wọ́n dẹ̀ sọ pé kí n wá jí wọn in fact àwọn àti bàbá kan lọ́jọ́ wa. Hmm. ìwọ náà mọ̀ pé èèyàn kò síbò náà jí madam ah, ah. mo ti sọ fún wọn náà bí wọ́n sọ pé ká lọ try láti jí wọn náà. try bí wọn bí wọn máa try láti jí madam extra job yẹn lọ́tọ̀. ókè ah. o wo ọmọ wọn try bí mo lè rí wọn jí mo ṣe àwọn nǹkan tó máa ṣe. Okay, uh-uh. ẹ sọ fún ọ pé òun jì wó ọmọ

try the best possible methods. Wọ́n jí. Kò jí? Bẹ́ẹ̀ni sá. Kí ló dé? Ṣé ń sàárẹ̀ ni? Àárọ̀ ah, sá. Kò sàárẹ̀. Bọ̀dá, bọ̀dá lọ. Ìlọ jí ni. Ẹni tó bá sùn wọ́n máa ń jí náà ni. Wo ẹ̀yin lè mọ ọbẹ̀rù torí pójọ́ ga yín àmọ́ àwa làwa bíi bí n bá débẹ̀ bí ọba jí bọ̀rọ̀ ń ó bòǹdì ni. ọ̀dà àbùdá ọ̀dà ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀. ah my dear. mọ̀mọ́ mọ̀mọ́ olókìkí lọ́mọ ní ìfọláyọ ni. o sọ pé ìkejì wà lọ́dọ̀ ẹ̀mí. bẹ́ẹ̀ ni sọ. good wàá bá mi try gbogbo ọ̀nà àti wọ àtòun kẹ mọ bẹ ṣe máa dàbí ọgbọ́n ah! kò jì. kí ni a. sa. kí ni. Ah! Oh, all right, sir. Okay, mo ń bọ̀ sá. Ẹ ṣe. Abúlé jìnnà sí mi. Mo mọ bẹ́ẹ̀ ọkàn eh, wà fún. Sọ àjẹ́ kí rúmi ó wá bí kí wọ́n wá sọ fún mi pé ọmọ tiẹ̀ ń sùn kò lè jí. Tí yóò bá wọ ẹ̀yà Sùbídọ̀lá ní gbogbo ìtẹ́sọ̀ yìí. Kí ló wí? Ilé ọmọ yín lẹ́wà. Ah ilé ọmọ yín lẹwà nǹkan tẹ́lẹ̀ máa sọ ní pé bẹ́ẹ̀ jùlọ aṣọ kan ṣẹlẹ̀ mọ́ ah. ó lè lè bọ́ lẹ́sìn kó sọ pé kán lọ pété lọ wà kán lọ sọ mẹ́fà fún yín. Ah, ẹ wá ní pékinní. aṣọ mẹ́fà lẹ́ẹ̀kan ah, náà. apá ẹ̀ka oṣù. ẹ kọ́ máa sọ nígbà náà. kọ́ máa sọ. pàṣẹ tí wàá mọ bẹ́ẹ̀. àwọn náà débi tá a sọ nǹkan. nǹkan kan jù ẹ tí mọ tí ẹ ti yẹ ìmú kọkọ àti ìṣègùn kọkọ àti ìjẹun. àti débi tá a sọ. ṣé pé wọn ò tí ì jí náà. jẹ́ ìrora àbáyọ wọn ò tí ì jí. wọ́n sọ pé kí n tún padà wá jí wọn yìí wọn ni nígbà tí mo dẹ̀ jí ń kọ́ ìwọ náà mọ̀ pé tó máa máa fẹ́ wọn lẹ́sẹ̀ gan thirty minutes ni wọ́n á fi fẹ́ wọn kọ́ tó jí wọ́n lẹ̀ ṣe máa máa ń rúnra díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kan tó jí ni. igi la wá fẹ́ ṣe báyìí sìn. bí a kò jókòó lájọ kó five minutes wọ́n máa jí lọ́ọ̀kẹ́ tí wọ́n bá jí lọ́ bá wọn kó wọn yìí jí kí n jókòó. ọmọ kó máa fẹ́ fẹ́ ẹsẹ̀ ó dẹ̀ mọ wàhálà tá a ah, máa ṣe ká tó fẹ́ ẹsẹ̀ kan tó jì. èmi kò fèsì wàhálà sálẹ̀ especially bàbá kan tó tẹ̀lé popsi ọ̀gá wa yẹn in fact bàbá yẹn fẹ́ gòkè wa níṣà. Mm. olùkọ́ fẹ́ tẹ́ jẹ́ ojú bàbá fún mi fún mi Ìjẹ̀ṣà ká lè mìíràn àwọn pípò yìí má ti bínú lọ ní o. torí kí. Ah, wọn náà máa wo táìmù tó ti wá ń bí báyìí láti àárọ̀ ṣé wọn ò mọ̀ pé màdámù kì í jí bọ̀rọ̀ ni ah. màdámù ò lè dín táìmù yìí. ègè màdámù bá dín táìmù kí n ti ìṣòro tiẹ̀ gbóná mo fẹ́ bèrè pẹ́sàkọ̀ lọ́rọ̀. ọ̀ya mọ̀ ń gbọ́ jọ kí ló dé kó jẹ́ pé ọ are naturally and individually especially about madam wọ́n jí ọ̀jì kí ni ìṣòro rẹ gan kí lọ nídìí gan nínú ilé. èyí ṣe wọ́n gbà mí sí i hmm láti máa ṣọ́ wọn ni tó bá wá jẹ́ ní tí mo nídìí gangan ṣó mọ̀ pé tí madam bá kú gbogbo góòdì tó wà ní madam ní góòdì kí ló ṣe é. dodo ah! nǹkan mi ṣàlàyé kò mí bẹ́ẹ̀ jẹ́jẹ́lẹ̀ kí n bá understand rẹ hmm. ní pọfẹ́ jẹ́ madam lulẹ̀ òun lọ sí mi sàn látọjọ́ ọjọ́. má gọrẹ. mi náà sọ mo yọ ọpá lórí mo pá lórí èmi mi ìsọlẹ ọgbọ́n ìjẹ̀jájà lè rí mi láyé nígbà yìí rí àbàjẹ́. ṣé mi wà lórí àṣẹ gbogbo nǹkan ọ̀fun mi gbẹdùn lé nípa ọ̀fẹ́ jalè ọ̀fẹ́ jí góòdù. má wọrí má wọrí. ọ̀fẹ́ jàbọ̀ dábúlọ́lẹ̀. mo ti mọ ọ̀rọ̀ èèyàn tó jẹ́ mi ò jalè mọ́ má wọrí. àbúlórí burúkú ni ọba mo fi ṣeré ní ìjẹsà. ọ̀fẹ́ góòdù bàdámú. mẹ́ẹ̀ lọ. mi ò jalè mọ́. Ah! wà gógóòdù bàdámú. alpha. wọ́n ti jí wọ́n ti jí. very good. advice máa fún mi pé bí a kẹlọ sí sàlẹ̀ kẹlọ sọ fún mi pé kọ́ fún ibi àbí one hour àǹtí wà clean up fún mi. ọba àdìgbọ́n náà ní wà ókè. appreciate it. ẹ̀sìn ṣùgbọ́n ká fún un ní just one hour wákàtí kan kó kàn fi wẹ̀ ó ti yí sí kó lè múra. a tún lo wákàtí kan sí eléyìí tá a ti lò látàárọ̀. gbọ́dọ̀ ẹ̀yin náà mọ́ra àwọn obìnrin àní fi wọ́n wé àwọn ìyá wa wọ́n á wẹ̀ wọ́n á fẹ́ para ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. kò wẹ̀ lánàá ni. ah hey grandpa wọ́n ti wẹ̀ fact wọ́n ti wẹ̀ láàárọ̀ yìí. ẹni lọ àmú. ẹ bí madam ṣe wà yẹn bí wọ́n tún ṣe ń wẹ̀ yẹn o tó bá fi lè bọ́ sílẹ̀ ẹ̀sìn tí wọ́n bá tóun gbé sórí couch tó bá tún lajú wọ́n tún gbọ́dọ̀ wẹ̀ kí. àtọ ah, ẹ ò bọ́dá ẹ mọ́kànlá máa ṣe ọ̀rọ̀ tó wà lẹ́yìn yóò lè ṣẹ́gun. mo ti gbọ́. ẹ jẹ́ ká fi ìṣirò pé tí o bá ti jì wákàtí kan kò tó kankan. àárò wọn lè ta ti lò tẹ́lẹ̀ náà. tó bá ti gbọ́. kí wàá lè fẹ́ jẹ́ ń sìn bọ́dá kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ gbogbo. Ah, eh, ó ti wá di dandan ká jẹun ní ìsìn eh, kí lẹ ní. kò sí nǹkan tẹ́ fẹ́ tí o sì. Eh, ok ọmọ ọmọ máa ṣe báwọn ṣe òkèlè. fàlẹ́ Ramala, ẹ ro àmàlà fún mi ẹ má ro àmàlà fún mi ẹ wá sẹ́yìn. mo mọ̀ pé èmi mọ̀ pé ẹ̀ máa pẹ́ lọ́wọ́ pé ẹ̀ máa sọ bẹ́ẹ̀ ni wọ́n yẹn máa sọ bẹ́ẹ̀ ni ìyẹn kẹ́ mú nàlẹ́ ah, bọ́fẹ́ dé tàbí ìrọ̀ ẹ̀ fílẹ̀ ìjọba lọ ṣe. sọ́dẹ̀ tuntun látùn dé.

Yeah, how are you doing? Hi, I'm good. Last time, was it giving my pet? Oh, sorry. so, uh, Hi. Ẹbí ò ṣe kí mi no, nu, kò lè kí mi dáadáa ni àṣàbí. no, ah. Ẹ má no, bọ̀dà lóòótọ́ àṣàbí lórúkọ tá a sọ, bọ̀ ẹ mọ̀ pé àbí síbí báyìí ìlú òyìnbó tá a bí sí bó ṣe yìí sì fáwọn òyìnbó láti máa pe orúkọ yẹn ní Ashanti Ashanti so Ashanti ní orúkọ ẹ̀ ó ti yẹ yín sí. bó tiẹ̀ wá Ashanti náà ṣé bó ṣe yẹ kó kí mi nu èmi máa ní. ẹ má bínú àlùkò ẹ dà ẹ má fi wà àwọn ọmọ tọ̀hún yẹn wí tí wàá ń bí o ó ti yẹ yín. Ashanti. yes dad. wọ ẹni tó ń wo lórí yìí ó jìnnà sí mi bíi báwo kí n ṣe pé lọ́jọ́ abí ni ó jìn sí mi púpọ̀ òun ni ó kù fún wa ni olórí ẹbí wa bẹ́ẹ̀ni olórí ẹbí rẹ alàgbà tó wọn yìí gbogbo fílẹ̀jì wa látòkè nílẹ̀ àwọn olókùn olórí ẹbí olórí ẹbí rẹ. now tí wọn bá fẹ́ kí àgbàlagbà especially tó tún jẹ́ nínú ẹbí respect yẹn láti lé kan sí. Si So you have to grace him. It must be on your name. Okay? You come as. Ojèrè Ojèrè Ojèrè kò ní yẹ ẹlẹ́wọ̀n. Èrè mo gbọ́ ọmọ awíṣẹ́ níyè jíjẹ́ ní mo lódó ya kí àgbẹ̀dẹ ọmọ àgbẹ̀dọ̀ àkọ́tètè kan ní ìṣọwọ́ òwú ìjíngene tiwájú ní ìṣọwọ́ òwú gbìnrin ọmọ inú àgbẹ̀dẹ balẹ̀ tó yẹ́rì yẹ́rì. gbogbo ilé tẹ̀ ń sọ yẹn kò lè mọ o lára ni. èmi nìyẹn máa yé o o ah. ti yẹ yín sìn nǹkan tí wọ́n dáàdì tó láti ṣe wọ́n kì í ẹni ní oríkì ìdílé wa. Oh, ẹ ṣé gan sir thank you sir. Oh, yes dad. bí wá tí olórí ẹbí wá síbí ìwọ ni wọ́n wá rí wọ́n ní mẹ́sẹ̀gì ńlá fún ẹ láti village wa lọ àwọn ọdẹ ni wọ́n fi rán so in this case um, bàdá nǹkan tí ẹ bá wá láti lé ẹ ṣàlàyé fọmọ yín àníkẹ́ ìṣàlàyé ọ̀rọ̀ tẹ bá wá ẹ ṣàlàyé ẹ fún ọmọ yín. mo jẹ́rìí ẹ àṣàbí ẹ àṣàǹtí mo ní kí bàbá rẹ gbé mi wá kí n wá mọ̀ ìró lásán là ń gbọ́ ojú òta láàfin. I'm happy to see you sir. ojúrere ọmọ bẹ́ẹ̀ gbọ́ ọ̀pọ̀ tẹ̀sán sí ti. mo ní ohun mi wá kí n wá mọ̀ ọ́. ẹ̀kọ́ á mọ̀ dájúdájú kì í ṣe pé bóyá àbí ẹ fẹ́ jíṣẹ́ ìlú. iṣẹ́ iṣẹ́ ẹni tó jẹ́ pé olóye wákàtí tá a lò ńgbà tá a dé àyìn tí wọ́n sọ pé ń sùn lọ olóye wákàtí tí wọ́n yẹ lọ sókè tí wọ́n lọ jí wá tí ò jí olóye wákàtí tá a tún lò ń gbò jí tán kó tó tún wá bá wa iṣẹ́ kí ló tún kù. that's all right that's all right that's all right. èmi wá mọ̀ ọ́ ni o. Um, dáàdì ni wọ́n wá mọ̀ ẹ̀ lọ. okay i'm so happy to see you sir ẹ ṣé gan-an inú mi dùn láti mọ̀ yín ẹ ṣé gan-an nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá ní kí àwọn girls mi kọ́ ṣe yín lálejò kẹjẹ kẹmu ṣẹgbọ́ ilé nílé yín I I just want you to feel at home okay I want you to feel at home okay ṣẹgbọ́ um, màá testing and have something nice for you okay and um, dad I have something to do up there so I need to do up there. a ah, kò sí wàhálà tó bá ti rán yàn sí olórí ẹbí bàbá ẹ èmi ò má mú ọkọ fún mi ṣáṣe owó sí Dad, you're a rich man. Come on. Yes, my rich is somebody might be a woman. What about that? Okay, bye, sir. Okay. No, no. Ọṣẹ wa ni sísá mi ẹnu fẹ́ mọ̀ nípa ìṣòṣì. Owó tọ́jú. Ẹ máa forí wọrí. Bóòlù bá gbé ilé tó náà Báwo ti rìn àtikọ́ wa látọ̀run? ẹ bẹ́ẹ̀ kò ní. báwo lẹ ṣe wá ṣe báyìí. kí mò ń ṣe. Ah, ah, ṣé ọ̀rọ̀ tá a bá wá tẹ sọ fún ọmọdé yẹn ni. bàbá àṣàbí ah, ìwọ náà wẹnu lẹ kó wẹnu ọkọ ṣé irú ọ̀rọ̀ tí a bá wà hàn ṣó ṣe sọ ń bì. kí ló burú mbẹ. ó káwa ní kí irú ẹni tí ń gbèrú yàáyìn kó kọrí abúlé kí lọ jọ ṣé kò ní pé ṣé bàbá yìí ní làákàyè ṣó yẹ kó sọ fún mi kí n tó mọ̀ ṣó yẹ kó fẹnu rẹ̀ wípé ṣé bàbá yìí ní làákàyè kémi ó tó mọ̀ fún ara mi. ẹ ẹ dúró náà tèmi bá sọ fún yín lábúlé lọ́hùn pé ìjẹun tẹ́ fẹ́ bá wa ìṣòro máa ṣe ṣe ṣé àwọn pẹ́ nígbà àmọ́ bẹ́ẹ̀ ṣe fojú ara yín rí sí ó dá ó dá kí ni tá a fẹ́ ṣe báyìí. torí ngbà tí mò ń bọ̀ mo rò pé mo lè rí iṣẹ́ ni àmọ́ gbà tí mo dé àyín mo rí i pé ọkọ̀ sí sọ. ó kọ́ yín lẹ́nu. Hmm. Hmm. ọkọ̀ sọ. ẹ kò burú tèmi bá ti gbé yín kó n bí ba ìtẹ́ bá dábúlé ẹ̀yin lẹ mọ̀rọ̀ nǹkan tẹ́ bá sọ fún wọn. a gbìyànjú ọlọ́run ó fọ àgbẹ̀ dákun dákun eléyìí eléyìí eléyìí náà ṣe pàtàkì pọ̀ ẹ̀yin dákun owó òkèèrè owó òkèèrè ẹ̀. owó lóyìnbó ni èyí tó ń pè ní dọ́là nìyẹn. dọ́là rèé. dọ́là lẹ dání yẹn. Ah! bọ́lá rè é. tẹ ẹ bá ṣe bó ṣe wà yẹn um, bóyá kí wọ́n fún yín bíi eighty thousand láti kó jẹ. irọ́ lágbára lọ́hùn. mi ò gbọ́dọ̀ rí ọgọ́rin ẹ gbà mí àmọ̀dáràn ah, lórílẹ̀‐èdè yìí o ẹyọ méjì náà. Ah, ẹ wo tẹ bá ti ṣe. ó ti tọ ẹ ń tọjú ilé wa. Ah, ẹ má tọjú ẹ o ẹ ti ṣe nǹkan yẹn kẹ kó iná kẹ máa ju ọ̀nà jẹ́jẹ́ ẹ má jí mọ́ yín lọ́wọ́ ẹ ẹ ẹ ká ẹ. sẹ́pà jẹ́ wọgbó nù. ajé wọgbó. <laughs> ẹ fẹ́ tọ́jú ẹ̀kẹ́ láìsí pé àní èkó lẹ̀ gbé. ó yá ó ti yá. tó burú ẹja máa lọ. ọwọ́ ẹni kémi ò sọ kankan ní ààyè. ìdẹ̀kẹ̀ kọ́ ìyá wa ètò ti ń tò. àdúpẹ́ bá a ṣe fẹ́ orí o ti ń rí bẹ́ẹ̀ lọ. Ah! àwọn alálẹ̀ yìí ṣeun wọ́n ṣeun ah! wọ́n ṣeun o. ẹ wo ìlú yìí ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ah! gbogbo wa náà la mọ̀. lẹ́yìn ìlú yìí ìlú ìtún ni. bẹ́ẹ̀ni lẹ́yìn ìlú yìí ìlú ìtún ni. ó parí. àfi bíi pé ìlú yìí nìkan lọ́wọ́ wa. ebi lọ́wọ́. ebi ní ń gbé o ìlú ìlọlọ́run ń gbé. ibẹ̀ ló ń sùn tó ń jí kò kú òǹbí. kọ́lọ́kọ́ bá wa yanjú gbogbo èyí tó wà lẹ́yìn náà ni. ẹ gbọ́ ngbà mo débẹ̀ mo sáyan mo sọ̀rọ̀ mo fi iṣẹ́ ìlú jẹ́ mo ní a àfi kó gbọ́ ṣe ń lẹ́nu ó ní a kí a tún ni tẹ́ bá ti wí náà ni ó wá ní bàbá mi ṣe mọ̀ pé kì í ṣe pé mo gbọ́ ọtí àmọ́ èmi ò lè kọ̀rọ̀ sí yín lẹ́nu o ẹ fún mi ní àsìkò díẹ̀ kémi náà ò ṣe kí ni kí n fi ṣe àwọn ètò kéékèèké kan kí n lè kó lè dá pé kó náà ò fi nǹkan kan mú nǹkan kan kó náà wo bóun ó ṣe ṣe bóun ó ṣe rìn bóun ó ṣe tọ́ tóun ò ní sílẹ̀ tẹ̀ pé káfọ́ ní ààyè díẹ̀ àyè tí ẹ àyè ọjọ́ mélòó wá láwà fún. títí ọ̀sẹ̀ kan á gbé sí. Ah! olórí ẹbí nǹkan ó bàjẹ́ ah! ọ̀sẹ̀ kan ẹ mọ̀ pé bí ìgbà tá à fọwọ́ aago sẹ́yìn ni à ń fọwọ́ aago ìlú ìsẹ́yìn ni ọ̀sẹ̀ kan ṣé ẹ mọ̀ wípé oyè tá à ń wí yìí ohun tá a gbọ́dọ̀ jẹ ní kíákíá ni. Kia, kia, ni bá a bá ti mọ́ mo oyè lẹ̀ nísìn òun ni òun bá ti dìyà iye eh, onílẹ̀kẹ̀ ṣe mọ̀ pé gbogbo òlu máa tó wá tùbà ẹ̀yin náà ní lẹ́yìn ọlọ́run ibi yìí ọlọ́run ni ọlọ́run kalẹ̀ àwa náà sì mọ̀ bẹ́ẹ̀ àmọ́ nǹkan kan ẹyọ kan tó kù tí gbogbo ẹ̀ máa fi búrẹ́kẹ́ búrẹ́kẹ́ òun ni àmọ́ ìtẹ́ ń wí pé ọ̀sẹ̀ kan yìí ọ̀sẹ̀ kan ò pẹ́ ìyá wa àtòní ò mọ́ àtà náà ah. eh, àtòní mọ̀ ní ọ̀mátà náà ẹ gbọ́ sẹ́rí gbogbo tá a bá fi ẹ̀lẹ̀ mú ìbàjẹ́ tá a bá mú ní kokoko ní nínú lára ẹ má jà á kánjú ìkánjú tolú ọ̀ràn ìgbà rẹ̀ ò mọ̀ tó ṣe bẹ́ẹ̀ mélòó ní ìsìn ìkẹlò tá a rí ọ̀sẹ̀ kan ká tó lajú ká tó lajú pẹ́ ọ̀sẹ̀ kan ti wọlé nígbà wà bẹ́ẹ̀ kó má ju ọ̀sẹ̀ kan ọ̀hún àmẹ́mí a lọ fún kábíyèsí ní èsì wípé ọ̀sẹ̀ kan ni káṣáṣe sùn ṣe mọ̀ pé èmi náà ní kábíyèsí máa ń rún torí wọ́n mọ̀ pé àjìjọ ń gbọ́ ìfẹ́ ara wa. ó yẹ kábíyèsí ó yẹ kábíyèsí kábíyèsí mọ̀ pé èèyàn tó bá mójú òkun ní pàbí nílé ẹ̀yọ́ ẹ̀dọ́ mo podò ọ̀yà kan bó eh, japa kẹyìn náà mú. Ah, èmi ìjapa orí tán. ẹ ẹ lé wọn ti jẹ tán. ẹ eh, ó dà ó dà eh, ẹ má pa ẹ má pa lẹgbàá wa ẹ má pa wa. bá mi mú kíní ẹlẹ́nu bẹ́lúgọ́ wa ọ̀dọ́ tèmi yé mi mo sì mọ tí ń wí ládékẹ́ inú agboolé náà láti bí abúlé ló sì dàgbà sí ó mà ṣá ó sì mọ̀ sí wa n tó bá sì tọ́ sí ṣàkọ̀tún ó yẹ kó tọ́ sí ṣàkòsí bó lọ́bọ̀ ṣe sórí tí ìnàkí ò ṣe àwọn bàbá wa sì sọ pé aṣọ tó bá kángun sí eégún là á pè ní jẹ̀pẹ̀ èèyàn tó bá mojú ògún ní tàbí nírè lójú tèmi bí mo sì ṣèrò kó dáa ọmọ rẹ ló yẹ kó kó bọ́ sórí ìkíní a sì á fi ọmọ inú lélẹ̀ tá a wà pé àtọ̀hún rìn wà láàmú wò lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wò. ẹ ṣeun olórí ẹbí àgbà yóò dalẹ̀ ṣe rí gbogbo ìgbà tí n bá ti ń rí yín pé aṣáájú wa lẹ jẹ́ lágbolé inú mi á sì máa dùn ọkàn mi á máa balẹ̀ torí pé ọ̀rọ̀ yẹn á máa dàbí wẹ̀ wíbẹ̀ jẹ̀bẹ̀ àmọ́ ṣe é mọ̀ pé nígbà tí wọ́n gbé ifá sánlẹ̀ ọmọ àbúrò mi ò ní wọ́n sọ pé yóò jẹ oyè ìlẹ̀kẹ̀ yìí. ẹ lérò pé bá a bá ti ọwọ́ bọ kínní pé kí ládékẹ́ ọmọ mi kó jẹ kínní oyè ìlẹ̀kẹ̀ yìí ṣé kò ní lẹ́yìn kò lé lẹ́yìn àmọ́ ńgbà tí abọ̀rẹ̀ wá sọ pé èyí ọmọ àbúrò mi ti ń bẹ nílùú òkèèrè ni àwọn ọmọ ń kọ́. lọ́jọ́ tí èmi wà lọ́dọ̀ abọ̀rẹ̀ òun abọ̀rẹ̀ mọ̀ mú nǹkan abọ̀rẹ̀ mọ̀ tí yó ó yó ìbá máa yó àfin tí ń bẹ lákàtà rẹ̀ lẹ́ àyọ́ àmọ́ nọwọ́ sí ti ò rí kò mà dáa kéèyàn kéèyàn ọmọ tí yóò ó kúndùn ọtí kò dáa kò dáa èmi náà ara ara náà fún mi pé yóò ṣe wá lọ mú ẹni tí ò mọ àṣà wa tí ò eh. mọ sí wa yóò wá fi ọmọ tí ń gbé lágbolé tí ń gbé ládùúgbò eh. tí ń gbé ìlú tó mọ̀ wa tó mọ̀ gbogbo tí ó yẹ ká ṣe eh. yóò wá fi èyí ń lẹ̀ yóò wá ní pé ọmọ tí ń bẹ nílùú òkèèrè ni àwọn ò tó bá jẹ́ pé ọ̀rọ̀ lọ́tún bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ àfihẹ́yìn ni ọ̀rọ̀ rẹ̀ kò ní túmọ̀ nù. àmọ́. mo gbọ́ bẹ̀rù ah, mo lè bí o ti ọ̀ ah, lẹ́yìn. n ò bẹ̀rù ìyẹn ah, wa bẹ̀rù. a ní mo téńté. nígbà tẹ́ ti sọ pé ẹ tì mí lẹ́yìn n ò bẹ̀rù mọ́ àmọ́ ẹ ẹ dákun ẹ ń dá tẹ̀ ni pé bọ́bọ̀ ń bá dé wọn ó sọ fún. ọ sọ fún. Ọlọ́run yóò sì yóò sì gbà sí mẹlẹ. ó di dandan tipátipá mi Ṣàngó fi jójó bàtà àfi kó gbà. bẹ́ẹ̀ni náà bá jẹ bàbá ìyá àlẹ̀kẹ̀. kò léèwọ̀. a kò léèwọ̀. kò lè kò sí ní tẹ́lẹ̀ lẹ́yìn. Ah, oh. ta láti ẹ̀ fún lọ́kọ́ tí ò ní wa bẹ̀sákè látàtàrà rẹ̀. gbọ́ jẹ́ kí mi ò bí ọ. ṣé Radé ká mọ̀ jẹ́ wúrò? ewúro a fi ṣe nǹkan kan fún ni ewúro là á lò pẹ̀lú ọ̀dọ̀rọ̀rọ̀ agilenti. bí o bá tiẹ̀ máa jẹ yóò jẹ. tẹ́lẹ̀ bàbá wa gbé yín lé ládékẹ́ yóò jẹ wọ̀ tó ń bá ti lè jẹ wúro tá a papọ̀ mọ́ ọ̀dọ̀rọ̀rọ̀. tẹ́ ẹ bá ti fi mi lọ́kàn balẹ̀ pé kò séwu lẹ́gbẹ̀rún ọkọ̀ yóò jẹ. ó ti tán. àṣàkẹ́ àṣàkẹ́ mm-hmm. ẹ wo jẹ̀sùn tọrọ fún ọ mo nífẹ̀ẹ́ púpọ̀. Eh, eh, kò sí kan tó fẹ́ tí mi lè ṣe fún ẹ ní abúlé tá a wà yìí. Eh, o jẹ́ kí n sọ kí n kọ̀ fún ẹ sórí ojú mi iṣẹ́ là ni ojú mi fọ́ tẹ́lẹ̀ èmi ò láyìí kan tó tóbi ìkan tó rí bí wọ́n bá ihò ni mo láìkì <laughs> sorry máa náwó fún ọ so that wàá rí bó mẹ́rẹ́ ṣe o lóòótọ́. Ah. èmi náà ṣe máa gbìyànjú díẹ̀ díẹ̀. <laughs> ìwọ ló mèrè ṣe mo kò bẹ́ẹ̀ ká wọnú gbó kan lọ kí lọ fún ọ ní kí lọ fún ọ yọ dí. jésù àmì pẹ́. àmì ní pẹ́ ẹ olùkọ́ tó fi sẹ́yìn. kí tí mo mi lè ṣe délẹ̀ níbi orí ẹ̀ kò fi máa rìn. ẹ ṣe kíkọ́ kó dé ìkọlẹ̀ dáadáa. Ah, ìkọlẹ̀ àṣàkẹ́ àṣàkẹ́ orí àjọmọ́jọmọ́. àṣàkẹ́ àṣàkẹ́ ìwọ sọ̀ọ̀jà wèrè sórí rẹ̀ ò burú. sóò sí èrè àbólórí burúkú ni ẹ ṣé ò ti ya wèrè. ìwọ pẹ̀lú ọkọ mi. kí ni ẹ kọ wa ọkọ ta ni. ẹ ajọ ń fẹ́ ni. ìmọ̀ bá ẹ̀pọ̀n kan à orí rẹ̀ burú lónìí. orí tí o gbé ti dàrú. ọrùn tí ì ṣe fún àfọwọ́ bá ní tiẹ̀ ìwọ. sáwìyàwó ọkọ kọ mi orí rẹ̀ burú. sọ̀rọ̀ fún ọmọ kọ́ni ẹni tí a gbà. ó dà ìmù yẹn. Ládékẹ́. Sá. Ládékẹ́. Bá mi. Ládékẹ́. Mo dá yín lóhùn ẹ̀sùn tẹ bá fẹ́ sọ. Ẹ̀mẹ́ ló mo pè ọ́. Ẹ̀mẹ́ta ni. Ta ń bí ọ ta ń bàbá rẹ̀. Ẹ̀yin náà ni bàbá mi. Bẹ́ẹ̀ni. Ṣé ni bàbá rẹ̀? Èmi tí mo jókòó ni bàbá rẹ̀. Ẹ̀yin ni bàbá mi. Ọmọ yìí sọ màálì. <laughs> àkànká ẹ̀kọ́ ọmọ gbàgbé ọmọ jẹ́ kó tó jẹ ọmọ ọ̀tá àbáyé ọmọ ọlọ́run bá ní òjẹ wọ́n pè lọ́rùn ta kókó mú irin ránṣẹ́ ọ̀hìn sọ máa le ọ̀hìn sọ máa le gbogbo ìgbà tí n bá ti ń rí ọ nínú mi máa ń dùn ọkàn mi máa ń balẹ̀ ọmọ tí mo bí ọmọ dáadáa nì. fadékẹ́ sọ ọmọ yìí pé ọ̀rọ̀ kan ń lọ nílùú wa yìí lágboolé wa yìí gangan nípa ọ̀rọ̀ oyè ìyá àlẹ̀kẹ̀. dá mi lóhùn. mo mọ ṣebí oyè ìdílé wa ni. ayé rẹ ọ̀dà ìwọ náà mọ̀ pé oyè ìdílé wa ni. mo mọ. sọ́ọ̀tì máa ń pé ifá ti mú ọmọ àbúrò mi tí ń bẹ ní ìlú òkèèrè. bẹ́ẹ̀ni mo mọ àti àṣàbí. <laughs> Ah! àti ifá máa ń mu ọtí ifá mu ti yó ifá mu ọtí yó ló sì bẹ̀rẹ̀ sí sọ kátàkátà eh. bẹ́ẹ̀ ni àti ìwọ ni fámú. báàmì èmi kí n jóye kankan o èmi ọmọ kékeré ara mi kọ́ wá ní kí n lọ jóye àti àṣàbí ni ó jẹ́ yín jóye. à ń dorí ọjà ajá ní kí n lọ́ọ́ ti lẹ́kùlé o àbí kí ni sọmọ ẹ̀. ọ̀rọ̀ tó ti ká gbogbo òlú pé ìwọ ni fámú nígbà tójú fá wálẹ̀ ọ̀ọ́ jẹ́ o ọ̀ọ́ jẹ́ ìyálẹ̀kẹ́ o wo eh, kò sí bọ́bọ̀ torí tínà kí o ṣe eh, olórí ẹbí ó ṣẹ̀ṣẹ̀ kú òní a sì ti sọ̀rọ̀ a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ó ti ní òun bẹ lẹ́yìn wa bíi ké kọ́ fọkànbalẹ̀ tí ọmọ ni eh, ìwọ lọ ń gbé nìyí ìwọ lọ iṣẹ́ yìí ti ń bẹ nílùú òkèrè tí ó mọ nǹkan kan nípa bí ibi ti ń lọ tí lè wà jẹ oyè ìyá ìlẹ̀kẹ̀ wọ́n bọ́ bá lè jẹ ìyá ìlẹ̀kẹ̀ ní ìsìn àtúríre nù ọmọdé ìlú àgbà ìlú ọkùnrin ìlú obìnrin wọ́n máa bọ ọ ni wọ́n máa gbọ́ tẹ̀lé ẹlẹ́yìn báyìí ọmọ wọn rí bìrìbì tí ọmọ máa gbà mí <laughs> ẹ gbà mí ọmọ àgbo lówó gidi lèmi náà ní <laughs> ní màá pààrọ̀ aṣọ tó ń ra aṣọ tí mo wọ̀ ṣé aṣọ tó yẹ kí n wọ̀ ni má jẹ́ káfà ní àǹfààní má jẹ́ kó fò wá o kọ́ bá jẹ́ kọjá kó ní pé èmi ká ti ṣe táwọn oúnjẹ bàbá ìyá àlẹ̀kẹ̀ kọjá kó ní pé o. Ah. ayé rẹ̀ ọjà ọmọlúwàbí ni ọmọ mi ni ìfẹ́ ọmọ àlè. ó ti rẹ̀ wọlé fún ìṣẹ̀ṣẹ̀ dé ni ẹ̀jẹ̀ ń lọ dání bí ń pa mí. kọ́lẹ̀ o kí ló ṣe. má ti jẹ́ orí ẹ o ìjẹ́bẹ̀rẹ̀ lọ́dún ìwà àṣetán lọ́rẹ̀ o èmi mo bí ọ ọkà gùn dáradára ni èmi mo bí ọ ayé rẹ. ẹsẹ̀ rẹ̀ yóò kógun ẹ̀ẹ́dẹ̀ náà kú ni. ọmọ tó bá dàbà nù dandan nìkan fi kó fa àgbáyé lẹ ẹ ẹ tún lẹ ṣe yẹ kọ mi ajá kì í sanwó oníbodè kó tó wọlé àgòyà wo ọ̀nà ibi tó máa bá lọ ìrìn àjò rẹ rè ngbà ìlẹ̀kẹ̀ tí ó máa ṣe atọ́nà rẹ rè títí tó fi débi tí ìkejì rẹ wá ìkejì rẹ ló ń rè mú wá torí ó sọ ẹ lọ ẹlẹ́dàá ó sì sọ ọ bọ̀ ọ kọsẹ̀ orogodo ayé ò ní lù fún ọjọ́ ọ̀yà. lọ rí ọbọ rí o gbégbé ìgbésóko ọwọ́ kì í ràjò àìmábọ̀ ọlọ́ọ̀rí ọbọ̀ rí o. àṣàbí onílẹ̀kẹ̀ àṣàbí onílẹ̀kẹ̀ ọlá ilẹ̀kẹ̀ yìí ń dán gbinrin ni ilẹ̀ ọmọ kú lódò kú lómìlómì àṣàbí orí àrán ilẹ̀ oníwà tútù àbínú funfun bíi gba ẹnu àṣàbí mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. ẹnì kan mọ wọ́n mọ̀ ń yọ lù kan inú funfun bí ìgbà ẹ̀wọ̀n aṣọ abẹ́ mi orí owó ló yàn orí ọlá ẹ jọ̀wọ́ ẹ má forí wọrí. olórí ẹbí olórí ẹbí. ìyẹn ni pé ẹ wà nílé àbí ẹ wà nílé àbí ọtí ẹ̀dá bẹ́ẹ̀ èní la máa jọ fi bá a ṣe tó hanra wa pé kò sí ẹnikẹ́ni ńlé ohun tá a jọ máa múlẹ̀ lé ní àga ẹ rí kì í ṣe èèyàn rí ohun tí mo wá bá yín pò lé ní kò dẹrùn bẹ́ẹ̀ ni oníṣẹ́ yín ti jẹ́. gbọ́dọ̀ ẹ̀gbọ́n àgbà àyà ló yà tí ẹ̀dùn ọ̀nà mélòó ló gbà lọ́wọ́ ọrú mi náà. ẹ o mọtí ni. èmi ta ló mọtí mi ò mú tí mo dédé wá ni ó da gbogbo àgbo lérú ó da ìdílé wa ó bàjẹ́ mélòó ló gbà gan ẹ kàn gádànù lásán. mélòó lèmi gbà lọ́wọ́ rẹ. bíntín ló gbà lọ́wọ́ mi. ìyá rẹ ò lè pè mí lóko. ọmọ ìyá mi ni èmi ò sì ráyè. àmọ́ ìwọ lè rí mi fín ó ti kọjá ìyẹra rẹ bí wò bá kọjá ìyẹra rẹ o múra dékẹ́ o rán lọ bí tí ò yẹ o rán lọ. ta ni o ta ta ta ni. ọ̀rẹ́ dàbùn orí burúkú ni tata ò ṣe èmi rọra dékẹ́ lọ bí kan ẹnu tata sì gbà. èmi ni tata èmi gangan. ìwọ ni tata. ẹ mò ń jẹ tata mo tún ń jẹ àwòdì òkè kò sì sí nǹkan tó ń bẹ nínú òròmọdìẹ táwòdì òkè ò mọ èmi àwòdì òkèrè gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì àti wọ́ àti bàbá aládékẹ́ tó sì mọ̀ pé kò tó wa lọ́jọ́ orí ìwọ náà tó sì dúró rè ìwọ̀n bá lọ gbà lọ́wọ́ mi ò wá mọ́mọ lọ́mọ olóore ti wọgbó. tata sọ bẹ́ẹ̀ fọ. mo ti gbọ́. mo lẹ́mi àwòdì òkè mọ́ gbogbo nǹkan ó wọgbó ọmọ tí ò lè dé ọ̀nà wo ni ó fi dé nígbà tí kì í ṣe pé ọmọ náà ni ọmọ tó jẹ́ ẹ̀tọ́ gangan ifá múyàn ẹ wá ń purọ́ kiri ẹ ní ifá mutí yó gbogbo àgbà àṣírí pátá rè ní bẹ lọ́wọ́ mi ifá tó mutí yóhun ìwọ fúnra rẹ lọ́jọ́ kìí ṣe fá mo wá fàsìkò yìí sọ fún ọ pé. tí fadékẹ́ bá padà dé kẹ́ ẹ̀ pa mí. ọ̀dà jòde ń bọ̀ bá dé àpá ọ. ẹ pátá ni tí fadékẹ́ bá dé ẹ pátá ni kò lè dé ní débi tẹ́ máa rí èmi pa. kí ló dé tí o fi. àní mo fún ijọ́ méje èmi mọ̀ pé kò lè dé bẹ́ẹ̀ bá wá rí tó padà dé ẹ̀ pa mí. àní lágbára ọlọ́run á pa ọ yóò sì dé torí tó bá dé pé paná là á pa irú rẹ ò yẹ kò yẹ lábúlé mọ ọ sì yẹ lábúlé wa. ẹ ọ̀dà dúró ìwọ kìíní rà dáadáa. èmi faramọ́ bí ọmọ náà ò bá wá dé èmi náà fún ọ níjọ́ méje láti fi ẹ̀gbọ́n òsì wọn sì wọn pe àwọn èèyàn jọ àápàkànnú ọmọ rẹ èmi ni wọn sì ṣíwájú àápà kan. bàbá ní amóni ọ̀la là á mú máa gbẹ̀yìn máa gbẹ̀yìn lágbá lédi ìdún èmi lèmi yóò jẹ́rìí àwọn ọ̀tá mi. níwọ ìwọ ìwọ. ẹ mọ kọjá yàrá mọ kọjá yàrá rẹ bí n bá lè tàdí mọ́ yín tí mo tàdí mọ́ yín. bàbá tá n kọ bàbá tàbí mẹ́yìn kan kí ló ṣe. bá pakuru mọ́ wọn ó kàn ọ́ ni. ọkàn èmi bí àgbò. wọ́n sì kàn ọ́ pa bí àgbò. ọkàn ìyá rẹ̀ pa. Ah. ọkàn ìyá rẹ̀ pa olórí ẹbí ewọ màlẹ ọmọ tí kà ní. n ò gbọ́ ọmọ kí ló pè mí. ọmọ àlè ni ṣe wọn ò sọ fún ọ tẹ́lẹ̀ ṣé wọn ò sọ fún ọ tẹ́lẹ̀. èmi ọmọ àlè. lọ́dà. bí n bá délé ń ó bìyà mi. lọ bí ó gbóòórùn ara rẹ. bí ìyá mi bá wá wí ń sọ máa lè. wọ́n wàá pa yín mọ́lẹ̀. kò jẹ́ wí bẹ́ẹ̀. wọ́n wàá ṣàyẹ̀ pa. àwa bóyá rẹ láṣìírí ni àmọ́ bí ó ti gbé ọ wá. ẹ jẹ́ lọ rẹ bí. lọ bí mélòó lọ́kọ̀ là ń lé wa mélòó. ṣé mo gbé làwọn alátọ̀run. Oh, oh. ó ó lè mélòó lọ́kọ̀ là ń wí. mélòó lọ́kọ̀ là ń wá. ibi tí láì ti wá ìyá mi wí fún mi lé ni. ṣé bàbá aládé kẹ́kọ̀ọ́ la. pé bí wọ́n ní dìgì kan ní kọlà ni. ṣé lọ́dún méjì kọlà. wèrè ilà ẹ̀kẹ́ mi gígúre. ọmọ àgbẹ̀ olórí ẹ ẹ sọ̀kò jẹ́ ni mi bá lọ rè é bíyà tó bá lọ bíyà rẹ bíyà má bilẹ̀ rọ sí wọ́n bá wí pé ń sọ máa lè tíyà bí pé ń sọ máa lè pé ń sì gbé ìlànà látọ̀run olórí ẹ bí ẹ kú. ẹ ẹ ẹ mọ tí mi ò bá pa yín tí mi ò bá pa yín ẹ lọ́pọ̀ máa lé inú inú ilé yìí òun ni. ìtàn burúkú ẹ. bẹ́ẹ̀ni lọbí báyìí lọbí yàrá. ìtàn burúkú. olórí ibu ó gbórùn ara rẹ ọ̀rẹ́ mi sọ fún ọ ni ọ̀rẹ́ ọ̀rẹ́ mi sọ fún ọ ni. wọ́n wá lọ wọ́n ṣá ọ̀pá ni. Ah. yé ó ṣe ajá gbogbo ògùn yìí ni mo dà ó dò kí ló mú mi irú ọjọ́ òní èèyàn nìkan ní ìwúlò. kí ló dé kí ló ṣẹlẹ̀. ilẹ̀kẹ̀ yìí ti padà dé. Ah! gbèrú ti ké lórí ọmọ yìí. báwọn. kí ló dé tọmọ ikú sọhùn ẹnìkan ò lè múlẹ̀ kẹwàá kó kú síbẹ̀. ẹ̀gbọ́n mi adéríbigbé mo ń gbọ́. mo kúkú ń gbọ́ gbogbo ohun tó fẹ́ sọ. ẹ̀gbọ́n mi adérèbègbè. mo ti láti inú lẹ̀ níbẹ̀ lè jẹjẹ gbọ́ ohun tó fẹ́ wí. mo ṣẹ̀yìn. ó ṣẹ̀ mí. ẹ̀gbọ́n mi mo ṣẹ̀yìn. gbọ̀gbọ̀gbọ̀ ó ṣẹ̀ mí kí ló ṣe fún mi. mo ní mo ṣẹ̀yìn ẹ̀gbọ́n mi. ó dáa náà bó bá ṣẹ̀ mí kí ni nǹkan tó ṣe tó fi lérò pé ó ṣẹ̀ ẹ̀gbọ́n mi adérèbègbè gbé nǹkan gbẹ̀yìn nǹkan gbẹ̀yìn. mo gbé nǹkan gbẹ̀yìn yín. lọ kí lọ gbé ṣé nínú ogún ìdílé wa lọ gbé ni àbí kíni ah. kí ni tó gbé tọrọ pé ẹ̀yìn mi ló gbé gbà tó yẹ kí n mọ̀ sí tí n ò sì mọ̀ sí. àfikọ́ lòun ṣàánú mi. àmì. ṣe rí nípa oúnjẹ oyè ìyá àlẹ̀kẹ̀ kò sí ìyá àlẹ̀kẹ̀ èmi pẹ̀lú olórí ẹbí. panumọ mọ wí nǹkan kan mọ kò sí ohun tí ń lọ lù í tèmi kìíní yọ ọmọ ṣé ohun tó ọlọ́ọ̀gbé gbẹ̀yìn mi náà nù. ẹ àwa mọ̀ gbà tẹ́ ẹ wa báwa sì lajú wa lẹ́rìí tá à ń rí gbogbo eré gèlè tẹ́ ẹ jọ ń ṣe bẹ́ẹ̀ ni. ẹ rí. àwa rí gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ gbóná kí ni ohun tí ń bẹ nínú ọ̀rọ̀ máa di ẹ táwòdì òkè ò mọ̀ náà àfi táwòdì òkè ò bá fẹ́ sọ. So èmi àwòdì òkè inú ẹbí yín rèé mo ẹbí bíi tẹ́mi ò jókòó sí ń di igi rè tí gbogbo yín ò lọ rèé ṣe ramayama yín ẹ sì padà wàá bá mi ń di igi ẹ wàá rojọ́ fún mi. èmi mọ̀ pé ọ̀tá lèmi láàrin yín tóró òdodo ọ̀rọ̀ lèmi ó sọ tí n ò fi kú tẹ́mi ó fi ṣáájú wọlé báyìí òdodo lèmi ó ṣe ẹ sì fẹ́ràn òdodo ńgbà wo àtọ lórí ẹbí bẹ̀rẹ̀ sí í tanra yín káàkiri kò sí tí n ò mọ̀ kò sí tí n ò gbọ́ àwọn bẹ́ẹ̀ mi ó ṣe ṣe é mo lè mo lè wo yan pa. ṣé ẹ gbọ́ sí i. kò sí ohun tí n ò mọ̀ sí. bèbí ọmọ rẹ lọ rèé wá lẹ̀kẹ̀ wá kó bá wá jẹ ìyá àlẹ̀kẹ̀ ìdílé gbogbo rẹ̀ náà mo gbọ́ sí i ṣé o fẹ́ gbọ́ pé bọ́mọ rẹ wá lẹ̀kẹ̀ lọ ni bó bá sì ti rí lẹ̀kẹ̀ yóò di lójooyè ìyáálé rẹ̀ bó bá rí bẹ́ẹ̀. ọmọ sì wá lọ ọ sì wá lọ bí lọrú lọrú. ó dé tán àwọn bó bá rí lẹ̀kẹ́ lọ́hùn kí n kú. ẹ lè tanra yín jù àbúrò mi ọmọ tó wá lẹ̀kẹ́ lọ́hùn ọmọ rẹ tó wá ìlẹ̀kẹ́ lọ ọmọ náà bá wá lẹ̀kẹ́ lọ tó sì rí lẹ̀kẹ́ tó mú bọ̀ wálé tó padà dé kémi kíní ikú. ṣíọ. Sure ìwọ àtolórí ẹbí ń tọrọ ayé jẹ. ẹ̀gbọ́n mi kí wàá ló ṣẹlẹ̀ ẹgbẹ là mí lọ́yẹ̀ kí ló sọ fẹ́ gbọ́. ẹ jẹ́ ń gbọ́. ọ gbódòdó ọmọ rẹ tó wálẹ̀ kẹ lọ ti kú. ibi kọ́ ló bọ́ bàtà sí ibi kọ́ ló sì kó fìlà rẹ̀ sí torí èmi kọ́ mo bá èmi wá gbọ́ ṣé èmi kí ni ìmọ̀ràn ṣe má fi bínú nọra rẹ̀ pa síbí yìí. ẹ̀gbọ́n mi àwòdì ọmọ mi ó sì wá kú torí pé a fẹ́ jẹ oyè èyí àlẹ̀kẹ̀ lọ́mọ mi wà kú. ẹ torí pé ẹ fẹ́ jẹ oyè èyí àlẹ̀kẹ̀ kọ torí pé ẹ fẹ́ jẹun tí ó tọ́ oyè èyí àlẹ̀kẹ̀ ṣó tọ́ sí wà ṣó tọ́ sọmọ rẹ ni mẹbi ẹni tí fámú ọ̀tọ̀ kí wà tó lórí ẹbí tó gbìmọ̀ pọ̀ tẹ̀ ń ṣe yamayama rédèrèdè bálabàla dúdúdú. mo dárò ó ah, ẹ dákun olórí ẹbí ló ní ká sọ pé ìfàmù ti yóò ó ní ká sọ pé ifá mo ti yọ pé ọmọ mi pé òun ó sì tì mí lẹ́yìn nígbà tí àwọn àwọn àti gbogbo àṣìṣe ìmúlẹ̀ yìí wà àwòdì àwòdì rádaràdarà àwòdì wà sọ sápamọ́ ẹ̀wẹ̀ wà lè pẹ́ pè mí kẹ́ ẹ sọ fún mi pé omi tó ń tọrí bọ̀ yóò máa dà. ẹ ń gbà tí òrò máa dìyẹ ò fọ̀rọ̀ làwòdì kí wàá ló kàwòdì láti bá wọn dá sí i ọwọ́ alẹ́ ìdímọ́lẹ̀ ń bi ọ̀ṣífìlà ah, ọ̀pọ̀ bàtà ọ̀fọ̀ síbi sọ fẹ́ gbọ́. àwòrán àdá òsì ni. awodi òfò ni wọn náà. àwòdì òsì ni yín. awodi osi n'iyi wá sápamọ́ ẹ̀ ń wò wá ẹ wò wá àti àwọn gbólọ ọmọ mi wọ gbólọ ẹ wá láyìn àwòdì ẹ wò wá. ẹ̀bẹ̀ ń tó bá rí ni ó wàá joyè ń tó bá sì wà láyé ní rí ó ti kú. ọmọ mi ló kú ọmọ yín ló kú ọmọ mi ah! olórí ẹbí tó bayé rẹ jẹ tó tọ̀ sí kòtò tí wọn náà ṣe ladúlẹ̀ tó kó sí bó ṣe dàgbà tó yìí òun ló yẹ olórí bá. Eh, eh, ẹja ló bà. ẹ sọ fẹ́ gbọ́ eh, àmọ́ ìmọ̀ràn mi rèé fún ọ hmm. ó sì wọ́n láti gbọ́ má lọ rèé kojú olórí ẹbí o ẹ̀gbọ́n mi ń ṣèyàn rèé o. Ah, kí ni ó ṣe fún mi. èmi wì fún ọ mo ẹbí mo mọ omi ayé sí ọ mo sì mọ tútẹ̀gbọ́n mi tó lè pa ìbọn ọmọ rẹ ló kù ọmọ mi ò kú bọ́ bá lọ. ọmọ mi ò dín kù. ẹ má bà mí jiyàn ọmọ mi ò ti rọmọ. nígbà tẹ́ ẹ rí i pé ibi tí ń tọrùn bọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ pé ibi tó léwu náà ti pè mí. mo gàn ni ẹ wọn bá gọ pé kò sí tó lè ṣe ẹ gàn ń gbà wọn. a ah, mo gọ ọmọ tó wá gbọ́n lè ṣe. ẹ mọ̀ pé torí ọmọ èmọ̀kẹ́ mi gọ̀ títí mo fa ọmọ tèmi òbí ara yìí lòdò ọmọdé kì í ń dalẹ̀ gbónú kò ní iṣẹ́ gbónú kò ní iṣẹ́ mi sẹ́ríkì gbónú kò ní iṣẹ́ mi o òbí ara yìí ẹ káàbọ̀ sálàáfíà ni orí tèrè o ẹ máa wọlé ẹ ń bá tẹ́gùn àbí bẹ́ẹ̀ ni. òrè eh. dé. bá mi the way tẹ fi ń wo ọmọ yẹn ó wà suspicious yìí ó dàbẹ̀ ni wípé ẹ ti mọ ọmọ yẹn o because mo mọ yín dáadáa mo mọ yín bẹ́ẹ̀ ni mo wò. sọmọ tó gbé wọlé mi ò rí rí n bá rí rí kí n kú mi ò rí rí pé bí wọ́n fẹ́ ni wọlé kó lọ́rùn. bá mi ẹ má dìbọn fún mi mo mọ̀ yín dáadáa o ah, mo mọ̀ yín kò kí n ṣàánú ṣe bẹ́yìn lẹ bí mi ah, mo mọ̀ kán tẹ́lẹ̀ ṣe mo mọ̀ kán tẹ́lẹ̀ ṣe. ṣé torí pé mo wò bákan nísìnyí ó ti di pé bóyá mo ti bá ní àjọṣepọ̀ èmi kì í purọ́ mẹ́lẹ́dàá ọmọ ọlọ́mọ ṣùgbọ́n ohun tí mo kàn fẹ́ sọ ni pé ṣélu iná ló ń gbé lọmọ yìí ń gbé ṣé ẹ ti rúnra yín rí i ẹjọ́ tí mo fẹ́ béèrè kó bá yẹ pé ẹ ti rọra yín nísìnyí bá bí ẹ pé ibi òkè ibi ìtàn ẹ báyìí ó ní àmì ṣé kìí ṣe pé ó ní àmì àrùn àmì àmútọ̀run wà dúdú tó máa ń wà lára obìnrin lára èèyàn ibi tọ̀dọ̀ tiẹ̀ wà bí owó òkè bí abònú ẹ báyìí ṣé kìí ṣe pé ṣé kìí ṣohun ṣá ṣùgbọ́n pé èèyàn méjì ayé tó bá jóun ni a jẹ́ pé mo ti ṣe èṣì rún mo ti ṣe èṣì fọ́ lẹ́nu rí. ẹ bẹ́ẹ̀ ń bá mi kí ló dé tó jẹ́ gbogbo ọmọ tó àdọ́gba ìpátá gbogbo ọmọ pátápátá lẹ ti rún á bá mi kí ló ń ṣẹlẹ̀ gángan. ìbéèrè. mọ̀súra. má pọ̀ mọ́ wẹ́ẹ̀bù. mọ̀súra. má pọ̀ mọ́ wẹ́ẹ̀bù. bọ́m̀bì. kí ló wà láàrin wa àti bá mi kí ni kò tó wà láàrin sọ fún mi. gbọ́ mo rí ẹ rí. ṣé bọ́ọ̀ ni mo bá mi ẹkún ṣoṣo mo rí wọn ó sì fi tipá bá ń lò pọ̀ ni. ọjà wèrè. ẹkún ṣoṣo lórí wọn wọn dẹ fi tipá bá ẹ lò pọ̀ àbí ìwọ náà wàá sílẹ̀ fún ọgbàlagbà àbí olórí burúkú ni ẹ ṣe. bàbá ẹ wo ló fi pa bẹ́ẹ̀ lò pọ̀. ẹ fi tipá bá ń lò pọ̀ ni bàbá. àwọn tó ní ilẹ̀ àpòrọ̀ ọmọ ẹ ẹlẹ́dàá mi àpòrọ̀ ọmọ ẹ mo fi bá pa ẹ lò pọ̀ àbò wọlé jẹ́ oṣù jẹ́ mo dẹ̀ fọ ẹlẹ́nu jẹ́ mo rún ẹ jẹ́ ẹ́ mọ̀súra kí n tó kí n tó la ojú mi kí n tó la ojú mi kó ti parẹ́ bí so. wọ́n mi lọ àbúrò ìbùkún ni ẹni. mọ́mọ́ pamọ́ ọlọ́mọ. wọ́n mi. kí ló dé tó o kún mo ebe ọ̀fẹ́ rún ni. wọ́n tá a ṣe ń ṣàwúlò ju ọmọdé ni ṣé ó yẹ kó ọmọ gan jẹ́wọ́ fún un ẹ̀ yóò sì rún tí òòrùn yóò dìde tù. kábíyèsí o ayọ̀ tó yẹ. Hmm, ìyálòdì ewu ń bẹ o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àbọ̀rẹ̀ ewu hmm, nínú ìwà yìí bẹ́ẹ̀ni síyàwó lórí ọ̀rọ̀ ọmọ òye ni hmm. ètò lọ ságejù tí ọ̀bọ̀ yìí. èmi náà béèrè ó lọlọlọlọ àrí kó dé kí ló dé kí ló ń ṣẹlẹ̀. nígbà wàá rí bẹ́ẹ̀ tí mo retí kó yẹ kó ti dé tí ò dé mo méjì mọ ìkẹta mo béèrè wòwò lọ́wọ́ àwọn alálẹ̀ pé kí ló dé ó ti kú ọ̀hún. àbọ̀rẹ̀ ẹ̀kìkì kí ló fà á ó ṣe kí ni ṣọ́wọ́ ò jẹ̀mọ́ ni. ẹni tí òye tó ṣe kọ́ wọn fà lẹ̀ òun kọ́ ni fámú wọ́n fi rú wa lójú ni ẹni tí fámú kọ́ wọn fà lẹ̀. Ah. Ah, ah. ọ̀tún hmm. ẹni tẹ́ ẹ mú lọ yẹn hmm. kì í ṣe ìdílé àkíwáńdé. ìdílé àkíwáńdé ni ìdílé àkíwáńdé ni ibi hmm. àti alóde ti ń sọ náà pé káàdùdù ká sùn kí lára lè fẹ́ ẹ mu ó yẹ kó ti dé. àwọn náà ló ń fa kalẹ̀. kí la fẹ́ ṣe báyìí. ibi tí wọn ti purọ́ nù ọmọ ilé àkíwáńdé pọ̀ ọ̀tọ̀ lẹni tí àwọn alálẹ̀ mú bẹ́ẹ̀ àwọn ni wọ́n á fa ilé ìkalẹ̀ fún ara wọn. wọ́n ṣe pàṣípààrọ̀ ṣe wà yé mi. Ah, kábíyèsí wọ́n á jẹ ìyá nílé yẹn ah. kábíyèsí ẹ wo abọ́rẹ̀ mo á fi ìyà jẹ wọ́n nílé yẹn ẹ jọ ṣé káwọn ọmọdé lé mi. èwo òye máa pé méjì lẹ́yìn ni mm. kábíyèsí ẹ wò ó ẹ tètè pè wọ́n kẹ́ ẹ fà wọ́n létí mm-hmm. kí wọ́n ṣeun táwọn alálẹ̀ wí bí bẹ́ẹ̀ kọ́ ohun tó rọ̀ lókè yìí bọ́ bá ìjábọ̀ yóò kó bá ti ní tó kọ. Ah. ẹ wò kábíyèsí tó kù lọ́wọ́ yín o. abọ́lẹ̀ abọ́lẹ̀ ẹ má yìí lọ abọ́lẹ̀ abọ́lẹ̀ kábíyèsí bọ́lọ̀ ṣe jẹ́ mo wí fún yín ah. ẹ. ẹ wò kábíyèsí ọlọ́run ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹ́nu ẹ̀jú ẹ máa ń tẹ́ ẹ jẹ́ pè mí o tẹ́ni lù máa tú lù tó bá tú ẹ̀yin lẹ̀ tú o. ẹ wo bí sínú bí báyìí náà. máa wọ èyí ọmọ yìí lọ́rùn ni tí màá wá tó ṣe ṣe kú rí bó ṣe. kábíyèsí ìyàwó ìlú ọtún kí n fọkànbalẹ̀ ọtún jọ̀wọ́ èyí alálẹ̀ ẹ má jójú ó tì mí o. Who really is Anthony? Stop it! O ṣe máa sọ pé tó o bá survive. Lágbára náà tí mo sì. Ẹsẹ̀ ara ẹ̀ báyìí ló máa fi rìn jáde ibi báyìí. Drive a reverse ẹ eh, jọ A reverse a reverse. borderline personality disorder. Yeah, she suffered from it. She suffered from borderline personality disorder. Actually, I still lay hands were lórí anything concrete for now. Àti weekly news report they want wọ́n poison one. lórí assignment tí mo gbé fún un four is a crowd. à ń jẹ èkuru kó tán àwọn kan tún gbowó ẹ̀ sínú àwọn. poison ni ó tún jẹun sí ni ó jẹ fún un sí mi. and àwọn um, òògùn tá à ń lò fún un kò lè sọ sí ilé ìtura. tèmi padà bá mi. ọ̀rọ̀ ọlọ́run wọ́n jẹ́ ṣe àmì sánú wa. bros bros ah okay. hello Dayala. I read about a great king in the eastern part of the world searching for, for death. death. He has tried taking his own life a couple of times but it's just not working. And history has it that he has lived for so many years that he can't even remember them. I thought he died already. But I just found out he is still alive. somewhere in Africa, Nigeria to be precise, in a small village called Ajero Jero. bàbá rí tágìrì àwọ owó. nígbà tí à ń gbàdúrà mo dẹ̀ rí agbára kan tó mú rìmọ́ọ̀tì dání pra a dẹ̀ pé ayé yìí fún mi mo ní kó fún mi ní six sixty four. ẹ ẹ ẹ láàánú lójú o ẹ rí pò mi tí mo wà báyìí ẹ ní fún ẹ̀yìn ní ọmọ kẹ́ ẹ mọ̀ mú un lọ ẹ dẹ́kun tẹ́ ní òmò ọrùn èmi lọ́wọ́ nulẹ̀. bóyá mi bóyá mi ní kí n mọ̀ bá a I see things. Believe maybe you're saying something else. Ah, wo méjì méjì alone dáyàn. This is not a méjì méjì thing. She looks like me. Bàbá rí That's why you wanna Bring it on. Just yeah. Màyà kọ́mọ̀. Ibo. Do you think I'm a witch?